وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ fọ́lọ́run ọba alékún ìkẹ́ ọlọ́run, orí ajẹ́jẹ́ tán ọlọ́run, kó máa bá nẹ́bùwá Muhammad صلى الله عليه وسلم تفسير سورة الأنعام أو العمران سورة العمران هنا أنك تفسير الله أتكاد بي آية mẹ́tàléní ọgbọ̀n rí mẹ́rìnlọ́gbọ̀n ayà 34 ilẹ̀ ni a ti dúó ibi tí ọlọ́run bá ti ṣe àlàyé fún wa nípa àwọn orí àwọn ẹ̀ṣà tó ṣe fún apá kan nínú àwọn ànẹ́bí bí anabiwa adam anabiwa nuh tóbi dé anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti sàlàyé àwọn orin náà. àyà tí abẹ́ bẹ̀rẹ̀ òun náà ni ó sọ nípa díẹ̀ nínú ìtàn مريم هم نبي الله عيسى عليه الصلاة والسلام tí ń sọ̀rọ̀ yìí nípa rẹ̀ òun náà ni abẹ́fẹ́ sílíkà ẹ̀wọ́n bí lẹ́yìn ní ṣètò ọ̀rọ̀ jẹ́ ọlọ́ni ti رب إني نظرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس ذكرك لأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وضريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وأغفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يمسك من يشاء بغير حساب اللهم صل على محمد يا ري إب gbogbo tí a bá ti rí àwọn ishbai nínú alukohan ọlọ́run fún anábì ní ìròyìn nípa àwọn kan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n bá ti ní id ó fẹ́ fún ara mi yẹn ronú ìkọ́lá ti múra tó Imran ìwà nẹ́bì sallallahu alaihi wasallam ọ̀rí nígbà tí ìyàwó Imran nígbà tó sọ ìyẹn nígbà tí bẹ ọlọ́run ìyàwó Imran rabbi inni nadartu máa fi bọ́pní mọ̀họ̀rọ̀ àdúrà tí ń ṣe lélẹ́yìn ó ní rọ́bì ìwọ ọlọ́run bá mi mú pè ọ́ inni nazartu lak ma fi bọ́pní mọ̀họ̀rọ̀ títí bẹ́ẹ̀nù mẹ́yìí mo fi ń ṣe ìlérí fún ọlọ́run bá pé tó bá ṣe fún mi ah ẹni tí ó mójútó ilé ọlọ́run ọba ni ẹni tó sàmójútó ilé ọlọ́run ọba ni kó sí ilé ọlọ́run kó sí lánàbí òun náà ní sára mi ìgbà lẹ́rọ bá ń ṣe tí ń bẹ́ nù mí yìí mo fi ń ṣe lérí sí ọ pé ọba ń ṣe lẹ́ni tí mo mójútó ilé ọlọ́run fatakọ́bal mi ni. ọlọ́run àdúrà mo ń ṣe yóò wọ́n lọ́wọ́ mi ọlọ́run ń ọlọ́run innaka anta sami'ul wọ́n lọ́wọ́ ọba ọba ti gbọ́ ni ọ́ ọ sì nímà nípa ibà ẹ̀kọ́ rè fún àtàjẹ́ mùsùlùmí bí ìyàwó wa bá bẹnu ọyún àmọ́ ń tọrọ tó bá wù wá kódà fi yẹn tó lóyún gan ní ẹ bá ń tọrọ ọmọ tó bá dá ní ọmọ ní ẹ bá ń tọrọ àwọn ọmọ tó dá pọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹlòmíín bá ti tọrọ ọmọ tó ti tọrọ ọmọ tọrọ ọmọ ìdílé fún tí ẹ fúnmi náà lọ́kàn ó máa dá lé irú káwọn òbí wọn sọ̀rọ̀ ẹ tó bá káwọn látà kí mi náà tẹ̀lé nìkan tó máa dá lé irú sọ pé tí nítorí tọrọ ọ̀dá nù yóò ṣe máa dalérú kọ́lẹ̀ lómi akálá tí ẹ̀ fún mi kó sì kúnjọ́ náà mo ti kálá sí ni tó bá tó ń fún ìrìn ọlọ́run nàìjíríà ọ̀tọ̀ pọ̀ ní fún mi lára lábẹ́ lórí sí arábìnrin yìí ń tọrọ ọmọ tó dá kí kíyàwó rẹ̀ wà nù oyún kó máa sàdúrà fún oyún ní ọgọ́ ìwé ṣe rí báwọn ẹni náà ti máa ṣe nù ẹ wá wá àdúrà tí ó ti fọ́ ọmọ rẹ̀ àdúrà kó ti kí ni irú ọmọ ọlọ́gọ́lọ́ wọn fún ẹni ọlọ́run ẹlòmí ò ronú ẹ̀ láyé rí wọ́n ti gbà pé ọlọ́run sọ yìí fún èèyàn náà ní kó lówó bí buhaya ọlọ́run ò irú àwọn sàràkí ìtì ń bẹ́nu mi yìí dákúrú sàbí lọ yóò jẹ́ irú megida irú dangote à gan sí ọ. eléyìí kò bá mu ayé lásán nà wọ́n ti wá wò gan ọ̀wọ́ àwọn tó ti kọjá lọ́nà sálà àwọn ànábì ọlọ́run bẹ́ńlẹ̀ ọ̀nìkan mọ̀rẹ́jọ wọn àwọn abákùnrin bẹ́ńlẹ̀ ẹlòmí òrò ń débẹ̀ àwọn níjọ́ kan ìkọ́nà àfọ́ àtúnṣọ fún àwọn ní conference kan ní Saudi Arabia wọ́n píkì ẹnì kọ̀ọ̀kan ní àwọn African country àfọ́ àyẹ̀wò aláǹfààní àti wà nù wọn nípa media program ni ara wọn tó wá láti Africa yẹn láti ẹ̀sán country ẹni yẹn wọ́n ní ìgbà tó ń ti program yẹn fún wọn lọ́wọ́ wọ́n wá ń fi àbápọ̀ kan wá lọ́wọ́ fún wa kó wá sí lẹ́kítọ̀ fún wa wọ́n á pè sùdéétì ẹgbẹ́ sùdéétì wọ́n á pè wá fún wa sí lẹ́kítọ̀ bàtú sí lẹ́kítọ̀ tán wọ́n lọ́wọ́ fún àwọn lówó inú fẹ́ ló kọ́ ó sábà wọn lówó bẹ́ẹ̀ báwọn afá wọn sọ rẹ ni náà wọ́n á nìkan wá náwó bàtà nínú ní ìdìbèrè wọ́n lẹ́nu yẹ ó nínú òun dùn fún padà ìsìndéjì lẹ́nu fún kàmọ́ rí lásán ni nù tẹlifíṣàn òun fẹ́ràn rẹ̀ gan o fóun fẹ́ràn rẹ̀ tó ìkánná ọmọ òun sọ ní sùdéjì ẹgbọ́n ní sùdéjì sọ sùdéjì bá bú ẹkún wọ́n ní sùdéjì bú ẹkún ọtí asábò ìfọmọ rẹ báyìí ọtí àbójúfọmọ rẹ kí ló dé ọ ní kọmọ rẹ jọ mí àdúrà wọn tó ti lọ àwọn abákìrì bẹ́ẹ̀lẹ̀ àwọn ọmọrùn bẹ́ẹ̀lẹ̀ àwọn wọn ń ka sọ̀hábà wọn ni kó jè mí èmi ẹlẹ́sẹ̀ bí wọn fẹ́ tọrọ ọmọ ẹ máa tọrọ ọmọ tó da ẹ sì máa rántí tọrọ lọ́dọ̀ ọrụ pé mọsà fún mi báyìí sọ arábìnrin yìí ọmọ lọ́dọ̀ Ọlọ́run akọ kọ ó ní Ọlọ́run lákùngbà lọ́wọ́ mi ìnáka àǹtà ọba ti tó sì ní mà ní ọ àti méjì ìròyìn ọlọ́run àṣẹmírin wọ̀lá alẹ́ falamma wádùn ati ha wọ́n nígbà tí ìyàwó Imran tí ń tọrọ àdúrà yìí nígbà tó bí ọmọ inú ó ní wọ́n lọ́wọ́ bá ha Nta obi mo obi maka obi ma obi obi nwa wọ́n gbọ́n náà obi ni mo bí ọkùnrin ló ti tọ̀rọ̀ lọ́nà ẹ̀rì pé jáde nínú aya ìfẹ́ o fún mi ọkùnrin ọmọ tí ó máa mójú tó lé ọlọ́run àwọn ni wọ́n ti ọlọ. ni ó wallahu alam bímọ wádùn án ẹwà àwọn ẹni ọlọ́run tọ́ wọ́n ní ọlọ́run lọ́mọ tó ọlọ́run ní mọ̀ pàtó fún dé ọlọ́run ní mọ̀ fún ní fún ń tọrọ ọmọkùnrin ọba wa fún ọmọ buhari èèyàn jáde síta ní wọn ọmọdé ẹlòmíì ní owó lọ́wọ́ agbákòókò lọ sí fún ọmọ ni ọwọ́ lọ wọn ọkùnrin wọn á fún olóbìnrin wọn àbànújẹ́ ẹ̀kọ́ rẹ̀ nípa nǹkan o torí pé Ni bíbí là ń sọ káwọ́ lẹ́lẹ̀ báyìí ọkùnrin obìnrin wọn ò jọra wọn wà ní ha Mariya. tó bá rí bẹ́ẹ̀ káńtọ́ fún wa náà nù àgbà ọlọ́run ń sọ ọmọ yìí ń sọ ní wà ní bik wa dhurriyataha mina ọlọ́run ìwọ́n tún tọ́ ọ̀dọ̀ rẹ̀ mo ti bí tí ń fẹ́ náà ẹ̀kọ́ ọ̀tọ̀ ní tí ń wá ọ̀tọ̀ ní tó rí nítorí wọn fún bẹ́lọ̀ mo já kàmùná níbi orí ọlọ́run bẹ́lọ̀ bá bẹ́lọ̀ wọn bá kan tí ò sí fún ẹ̀tọ́ á ní ọ̀tún sára sílé èyí tá a sí ìdàgbàdo àti nǹkan tó ní sára sílé yìí ó ní confidence nínú ọlọ́run bó ti yẹ kí mùsùlùmí orí mu agbọ́dọ̀ ní confidence àti take confidence là yọ ọlọ́run wọn gbàdúrà èyí tá a wí náà tí wọ́n rúkọ̀ òkú fún ọkọ̀ tó dáa níbi sallallahu alaihi wasallam ó ní kò sí àdúrà tí mùsùlùmí ó ṣe tọ́lọ̀ nígbà àwọn ẹlọ́lọ́ mọ̀ pé ó gbà àmọ́ lójú o wà lẹ́yìn zakar kálíkùnsà kò jọra wọn lójú àmọ́ sọ ọlọ́mọ tí mo bí dé ó tún wá ní confidence ní ọlọ́run ìmọ̀ tó ń tẹ̀síwájú ọlọ́run o ọmọ tó tún wá fún mi mo fún mẹ́ríàmù mo sọ mẹ́ríàmù wà mẹ́wàá inni u'idduha bik ni wọ́n ń pọ́ fílẹ̀ ọlọ́wọ́ ìsọ rẹ̀ bá ń sọ ó ní kọ́kọ́ wọ́dọ́rì yàtà hà àti gbogbo tí ń jẹ́ àwọn ọmọdọ́mọ rẹ̀ mínà ṣe ìtọ́ ọ̀nà jẹ́ mọ́jẹ̀ kìí ṣe ìwà ìtàlẹ̀ káwọn wọn lọ àdúrà òkú ṣe lérè àwọn anímùsọ̀lọ́lọ́ àwọn àjọ sẹ́lẹ̀ ó ní gbogbo ọmọ tí ìyẹn bá bí láyé ṣètánì àmà fọwọ́ bà tí lẹ́ndì yóò wá bú ẹkún wọn ni ìlà àyìnsá bin Maria, wọ́n ní Isa ọmọ Maryam ìwáyà mi náà wọ́n ní àtìyá rẹ̀ àwọn méjèèjì ọlọ́wọ́n bá sọ wọn kó níbi aburú ṣe tán ó sọ pé àdúrà tí ìyá ọ̀sẹ̀ ń jọ náà gbà kí ló tó wọn gbà àdúrà rẹ̀ wọ́n tẹ̀ ní confidence mọ́ wa nítorí ní á fún ọ kò jọ tó ti bẹ́ẹ̀ náà ọgbà pàwà la máa ń gbàdúrà ẹ̀dá ọlọ́wọ́n á sọ àwọn méjì lótọ́ kó níbi aburú ṣètàn lára àwọn àdúrà tó yẹ ká máa fáwọn ọmọ alẹ́ ìjọba tábà bí wọn sí ọmọ sábà bí kó lọ́dọ̀ wọn o mọ́jì pípé èso ká wọn o ẹlòmíì òsì láyé rí bá ń sí lẹ́yìn ọlọ́run o bá ń sí lábá o àfáàsó náà bá ń sí o ẹlòmíì ọ̀rá yìí sí ọlọ́run o kó sábà ń sáwọn lólu ọmọ tí wọ́n mọ̀ wọ́n káàkiri ayé kẹ́kọ̀ọ́ tí wọ́n lówó tí wọ́n lọ́mọ kẹ́kọ̀ọ́ kò ní pẹ́ kò ní tó àìjẹ́ náà fáwọn ọmọ yìí a máa ń tọrọ ayé fáwọn ọmọ kò sí tó burú bẹ́ẹ̀ kódà lè kò sí tó burú ká tọrọ adó ayé o pàṣẹ àbí sábà yìí tó ká máa tọrọ ayé èèyàn máa tọrọ ayé kódà ayé làwọn ti tiwájú wọn wà fọwọn lé Ọlọ́run ti kọ aládùá nínú Al-Qur'ani Karim Ọlọ́run àwọn akọlọ mọka tẹbà mọka àwọn ọládùá ju pé àwọn ní abí dúníyà àtànáta àwọn àwọn làwọn fìlà àkúrọ́sí ní ọ̀la táyé nìkan ló máa ń sọ ní wádìí mọ́ká tàríkì àmọ́ òun ètè rántí rárá ọlọ́run ẹ̀ máa jọ wọn o ẹ̀ máa sọ rọ́bà náà á sì náà fi dúníyà hasanata ẹ pé dúníyà ti dáadáa fún aláyé nítorí ti tiwájú ni wọ́n fi lè áàkúrọ̀ ti hasan dáadáa lè fi àwọn náà fẹ́ ọ̀kínà àzábà ọ̀kínà àzábà náà sọ àmì náà eléyìí nù nínú àwọn àdáàbò dùnà àdáàbò dùnà bẹ́ẹ̀ ni máa ń bẹ lọ́rùn àdúrà sókínù àdúrà sókínù irú àwọn àdúrà nàbí ẹni kan lọ́ba nàbí jọ́kan olúwa nàbí àdúrà tó máa ti pọ̀ jù mo fẹ́ kọ́ máa sọ́wárì rẹ̀ ànábì máa tó pé rọ́bà ní àti ní àfi dúníyà hasanata wọ́n fi àkírọ́tì hasanata wọ́n kí ní àdáàbò àdúrà parí bí ọ̀hún. kò dá kí ẹ máa tayọ alábẹ́ àdúrà láàárọ̀ ọ̀nà tí ẹ̀mí tayọ alábẹ́ àdúrà jù ọlọ́run wò ní tí a náà o ní tí a náà o bọ́bá ti láì jẹ́ náà o àjẹ́ náà o sọ́rí <laughs> kọ́ aró yẹn wọ́n ní sábà àjọ kan wà tún àdúrà كلها أكذا وعلوها أكذا ولونها أكذا sọ́rọ̀ ìjẹ́ ní tọrọ wé kó gbogbo tó báyìí ẹwọ mi yẹn yóò dá kama pápátá kọ́ dégbà rẹ̀ rẹ̀ mú yẹ pápátá bí tílaka yìí rẹ̀ mọ́ lálẹ́ mọ́ àdìjẹ́nu tó wáyé gùn kó fún wa ti yàn dẹ́kọ̀ yíyà kó n sẹ́kẹ̀ fúnra rẹ̀ ni wọ́n máa fọ́ lájẹ́nà tó jí òjò kó lọ tọ́lọ̀ ń sọ pé àdìjẹ́nu tọ́lọ̀ ń fún wa arduha sàmáwá àti wàhálà ẹ̀bù rẹ̀ lásán kéte gúgùn o ẹ̀bù rẹ̀ kẹrẹ sánmà kẹwà fún àti ilẹ̀ káàkiri yìí kápa wọn pọ̀ tẹ́pẹ́ ẹ̀bù ó ti gùn tó wọ́n rọ pé ọlọ́run àdìjẹ́rẹ́ ti wá o fẹ́ kó gùn tó báyìí fífẹ́ rẹ̀ báyìí náà ni kò sí ọ̀lẹ́ èyí tó ní tí ó bí jẹ́ ẹ̀wẹ́ ìyá mẹ́kó jẹ́ yẹ́lò àti ní ìṣẹ́ ọdún báyìí wọ́n ti ń tayọ̀ lábẹ́ àdúrà bèrè àlìjẹ́nà ó ti tọ́ lọ ọlọ́run ọba bèrè àlìjẹ́nà bọ́ bá ti bí ọlọ́ àlìjẹ́nà lọ ọlọ́run ọba bèrè àlìjẹ́nà bèrè tí ó ti tán ẹ pé ọba ìnira ti ìnira fi dúnìyà hasana wọ́pẹ̀lẹ̀ àkírọ́sí hasana wọ́pẹ̀lẹ̀ àwọn àbàbà ibi tá a ti lọ kò sí tó burú ká sàdúrà yìí fún àwọn ọmọ náà àmọ́ ẹgbẹ́ àgbèrè ẹ̀mẹ́jì àgbàgbé àti sàdúrà tí wọ́n jẹ́ ní ọlọ́run ẹ̀ àwọn oníyàrá jẹ́ ní ọlọ́run níbo

èso tó jáde látara àdó àkókò kan tó dáadé ó ran ọmọ ó ran ọmọ rẹ̀ gángan tó bí tí ń jẹ́ Mariam ó sì tún ran ọmọ tó jáde lára rẹ̀ tí ń jẹ́ tani anabi wa Isa alayhi salatu wa salam ní ṣókí ìgbà tí ìyá Mariam kú bàbá rẹ̀ náà kú bàtí bàbá wọn kú ó sì kéré àwọn tó wá jẹ́ mọ̀lẹ́bí wọn wọ́n rò pé ta ló gba ọmọ yìí tọ́ ìṣesí tó dáa ni wọ́n ń jẹ́ àtinúbá pé ta ló gba ọmọ yìí tọ́ mo sọ̀rọ̀ kan kù lábọ́ jò mo ní Islam ó ti pláàni tẹ̀mí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn pàtàkì lọ́wọ́ tó bá jẹ́ mùsùlùmí ó ti pláàni tẹ̀mí wa nínú ẹni tí ẹ̀kọ́ mọ sọ́fà láyé tọ́lọ̀ wọn bá wò pé tí sọ́fánẹ́sì tí ò dá máa wa àwọn mùsùlùmí ni àmọ́ látara ìtẹ̀lé lánàá tọ́lọ́ tànẹ́bì tani sọ́fà jùlọ ìjọba mùsùlùmí ni àwọn nǹkan kan bẹ́ẹ̀ pẹ́pẹ́ kò yẹ ká máa ní tiẹ́rì lórí ẹ̀ pé bí n bá ti wá kú àwọn ọmọ mi yóò tani bá ń tọ́jú wọn kò yẹ ká máa ní tiẹ́rì lórí ẹ̀ á sì ní lónìí á ní tàbí ṣé lónìí jẹ́ pé ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa Ah, àwọn ọmọ ọmọ wa àwọn ọmọ tá a bí gan-an àwọn ah, ò dàbí ọmọ tiwa àwọn ò dàbí àwọn ará jọ ìjọ yìí náà àwọn ayé náà wà láyé ńgbà náà bá táǹfì lára jọ yìí náà bá náà àbá tó bí àwà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà yìí àwọn míì gbé ọdọ wọn tẹ́bá níbo lẹ́sẹ̀ sanra yín kò jẹ́ ìjọra wọn nígbàtí nígbàtí wọ́n sì gbà wọ́n tọ́ àmọ́ lónìí àwọn òṣèbẹ̀ àbúrò lè gba ọmọ ẹ̀dán kò lè gbà sọ́dọ̀ ẹ̀gbọ́n ò lè sọ́dọ̀ àbúrò ẹ̀dẹ̀ ní púrẹ́mù díẹ̀ mú díẹ̀ wá nínú àwọn rẹ̀ anẹ́gbà Muhammad eléyìí ti wà nù sí àwọn lábáwá kánẹ́bí tó di anẹ́bí ọlọ́run àti Abbas olóbi Abbas na àti Abbas Ja'far sanna méjì àti Abbas kọ náà Abu Talib Obi ali tatolobi ẹ́ jábì rẹ̀ èèyàn ti tọ́nà àwọn rẹ̀ ohun ẹ̀dà tó mẹ́rin ànábì wa wà lọ bá àbá wọn ní àbá yìí kò ti mú kòró tó jẹ́ àwọn ẹ̀yìn jẹ́ gbà kan wọn na gbà kan náà àwọn ẹ̀yìn ó alibi kan kò lára àwọn nǹkan tí jẹ́ láti plan fún wa ni ṣètò yìí ọlọ́ba kò sí rọrùn wa gbogbo bí tá a bá wà mú tẹnu máa gbogbo bí tá a bá wà ẹjẹ́ a máa tó mẹ́rù kọ́nà pé bí tẹ́lẹ̀ wà bí tẹ́lẹ̀ sí bí tẹ́lẹ̀ yìí náà ẹ̀dá fún wa ah, ẹ̀dá fún tọ́lọ́ ẹjẹ́ a máa ẹjẹ́ ká máa ṣètò fún àwọn kan lọ́dọ̀ ti wà náà ẹ̀kà máa dáwó kọ́nà ẹ̀ bá ti mẹ́ntẹ́sẹ̀ fún bó sọ ọ́fíìsì náà ni bó sọ àwọn eléyìí wọ́n ń jà sí pé ta ló gba Mariam kan wọ́n jà sí táwọn yìí ó kú àtàkété ni àhẹ́nà kan bẹ́ẹ̀ ti gbé wá o hmm. èmi náà tóbi lẹ́rọ ẹ̀dáwùtọ́ náà láì ọmọ orúkọ wọn ara rẹ̀ bí títí wá tún wá wọ́ sí dé dúkìá ọmọ orúkọ àtún jẹ́ wọ́n ní ẹ̀tọ́jú rẹ̀ tọ́jú rẹ̀ dúkìá rẹ̀ tó jẹ́ mọ́tí tọ̀ ẹ̀yìn ọlọ́run lọ wọ́n á ní láti mọ́jì قال هو مويدا ما بكاله دايدا ما جو إذا أنت مو أريد زكريا عز زكريا نملبي إمرام لونواني وكفلها زكريا زكريا زميلي مطور كلما دخل عليها زكريا المحراب ibi tí zakari yá fi sí tí mẹ́rìàmù ń gbé gbogbo ìgbà tí zakari yá bá wá dọ́dọ̀ rẹ̀ wájàdà ẹ̀ńdà àrùn yóò wá rí eréṣiríṣi oúnjẹ yóò rí wájú rẹ̀ kódà àwọn oúnjẹ tútù ni kìí ṣe tàná ìgbà ẹ̀gbógbóná bí a kò ju ìgbà rẹ̀ wọ́n yẹn ń gbà náà o bí ká níbi yẹn ni ẹ sì bá níyàn nìjó gbóná pẹ̀lú ẹ̀fọ́ ẹ̀gúsí àtẹ̀yàwó lẹ̀ bó sàwádó ní àwádó òjò ní òjẹ̀ kọ́dà wọ́n náà tó tún ṣe Zakariya lè mà látara rẹ̀ ni pé àwọn oúnjẹ míì ń bẹ ẹ̀rù pé lọ́rọ̀ wáyà yìí àwọn èso kan ń bẹ ẹ́ pé àwọn àtúntò lábọ̀rọ̀ máa rí àwọn àkùnkàn àmì rí nígbà yìí kò sí kazú mọ́ nísìnyí kéèyàn máa rí kazú nísìnyí kò sí gbẹgbẹ mọ́lẹ́ sí kí máa rí ẹ̀kẹ́ nísìn àwọn oúnjẹ tí yàn lẹ́ kí yàn àwọn èso tẹ́ kí yàn nínú ẹ̀rùn nínú òjò tó sì bá lọ́dọ̀ mẹ́rin àmù tí ó máa jẹ́bi tó fi sí ẹ̀pọ̀ ọ̀rọ̀ náà lọ́wọ́ nù pàtó gbọmọ orúkàn tọ́ kọ́ọ̀lá ya mọ́ríam bàbá ìwà bèèrè lọ́wọ́ pé ìwé mọ́ríam a nà láti hàdà mọ́lọ́tìrí kọ́ọ̀lá min indillah الله. ní nàkan ọlọ́run náà ni ó inna Allaha yarzuq man yasha yògórí hisab torípé ọlọ́run ọba a máa ṣe àsìkò jíjẹ múmu pé tó bá wù nínú àwọn ẹrú ẹ̀ bìgbẹ́rì hisab kọ́dà kìí fi ẹlòmíì yóò fún lásìkò kò sí ní máa yí kó ní ẹ̀fọn àkàrà rẹ̀ ẹbí ìlọ́wọ́ ìfúlágbájá ìlú rẹ̀ ah, ní mo ní o ọlọ́run máa ti yẹ fún yàn a jẹ́ pé ọlọ́run bá máa ti hajj aláàlè fún yàn tó sì pọ̀ síra ọlọ́run bá ní máa sáré sí fún yàn ẹjẹ́ máa bí ọlọ́run bá ó sáré sí fún wa. hunalika da'a Zakariya ìgbà tí Zakariya tó rí mẹ́rí àwọn olùsèṣì ah, ọlọ́run fún ọlọ́jẹ́ Zakariya ó jẹ́já kàmù náà bí àwọn kankan ibẹ̀ ọ̀nà hunani nígbà tó wá rí eré lọ́dọ̀ Mariam ah, kò sí tọ́lọ̀ wọn lẹ́sẹ̀ kí Zakariya ti gbó kò sí ìbímọ ìyàwó rẹ̀ náà ti darúgbó láwọn àsìkò bẹ́ pé ó bá lórí gan fọ́nà wọn parí èkó pé ẹ̀wà ẹ̀wà wòran ìyá 100 olóyún bàbá 120 lókun lóyún ìgbà tó wá rí tọ́lọ́wọ́n bá ṣe fún mẹ́ríàmù yìí ó wá kókò sí tọ́lọ́wọ́n léṣe ọlọ́wọ́n bá ti ń gbé iyán gbóná ti ń gbé afẹ́lẹ́ yìí tá àgbọ́n odó àgbàdo òjò ọláìdókó kò sí tí ò léṣe kò sí abiyọ́lọ́ ẹ̀lẹ́ jama ẹ̀kọ́ pọ̀ mẹ́kúbọ̀ la ẹmẹ́jà jákàmù náà bí ọ̀rẹ́ lọ́wọ́ bá wọn kò sí tọ́lọ́wọ́ wọlé sí wọn láì kò sí tọ́lọ́wọ́ wọlé sí wọn. qala rabbi ẹ̀gbọ́n ọkùnrin nàkà yà sọ ó ní habli li min ladunka dhurriyatan tayyiba ọlọ́run ìbí náà fẹ́ lọ́mọ ìbí náà mú ọmọ ọlọ́run <laughs> ó ní dhurriyatan yẹn gbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń bó ti jẹ́ pé àsìkò yẹn àsìkò tó ti kọjá ni nítorí dictate torí yatan tó yí bá tán ọ bá wá fún mi lọ́mọ náà yìí fẹ́ gbàgbọ́ sí mi tí èèyàn bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bá dé nínú stéèjì yìí tí zakari yá dé tí wọ́n ní kó tọrọ ọmọ àti tí ìyàwó rẹ̀ dé yóò lè ní ti yí kọ́dẹ̀ lórí ó ti bá ní pé kò sọ́nà kò sọ́nà kí ló dé ẹ̀rọ ìsìn pé ni mo ti fìyàwó nísìnyí age of twenty five ìyàwó mi náà ọ̀rọ̀ ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún àwọn ń bẹ̀ mo fi wọ mi fi wọ hundred mo ló jẹ́ ẹrú ẹ̀dá kan gbàgbé ẹ̀ owó ti ya wèrè yóò ti yà fúyà lọ. látẹ̀kínà fún mi rahmatillah wàláì mo ti tọ́ náà wọ̀ lé ṣe zakari ìyá bá fi ọlọ́run ọba ìyá ẹyẹ kan náà fi mọ́ mẹ́rin ṣe nàìjíríà ni ní ó kéré lè mẹ́ sẹ́wọ́n

àwọn akọ́bá àti máa ń tẹ́lẹ̀ ọlọ́wọ́ ṣe jìrì ọlọ́wọ́ àtijọ́ ni ọlọ́wọ́ àtijọ́ ni ṣèkéde kan ní wàràwàrà onítàfúra tó níkọ́ wàràwàrà ni gbogbo àwọn ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ mọ́tò kúkúrú ni nítàbà sọ ọlọ́wọ́ bá ẹja mà nínú kíra rẹ̀ àti nínú sínú ànábì ọlọ́wọ́ bó change kò sí nìtẹ́sí rẹ̀ àwọn alẹ́ká change Zakariya wà ní innaka torí mo gbọ́ pé ọlọ́run bá sami'u ad-du'a da'a Allaha bi sifatihi kí ló fi sàkàtọ̀ ó fi ìròyìn ọlọ́run ọba ó fi sàkàtọ̀ ṣé ẹ rí ẹyọ pé ìròyìn ọlọ́run ọba ni yìí máa ń jọ ọlọ́run lójú gan ọ̀ràn pé máa ń gbọ́ wọ́n náà pé máa ń gbọ́ wọ́n náà pé máa ń gbọ́ tẹ́lẹ̀ omi ọ̀kọ́ náà ń gbọ́ ìbẹ́ náà àwọn èèyàn tí ó mọ̀ fi ọlọ́run ọba sẹ̀mí ni kí ẹ wá fi irú nǹkan báyìí kí ẹ fi bí ọlọ́run tẹ̀mírú dùnà gbogbo ẹni tó bá pè ọ ọmọ ń gbọ́ tẹ ẹ yọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ yìí gbogbo nǹkan ló kó sínú kọ́dà tó ní bá pè ọ ọ̀sẹ̀ kí ni ọgbọ̀ pọ̀ lóde wà pé ọlọ́run olóòfin sáà fúnra ọlọ́run ti sẹ́nà ọlọ́run ti gbọ́ ó kó sínú rẹ̀ tẹ̀mírú dùnà kò sí èdè tí wọ́n fi pọ̀ sí ọ̀gbọ́n kò sígbà tí yẹn fi ọ̀tọ̀ gbọ́ fanada ti hul malaika tó pa nàbí ọlọ́run bá ní Zakariya àmàlẹ́kà bá tẹ́lẹ̀ wọ́n bá ké sí wọ́n pè wọ́n wọ́n kọ́ himun yusalli fi mihrab ó kí n lọ́wọ́ nígbà náà ni wọ́n á pè. يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين أخذ آه، قجر ذرية طيبة إن طلبا سيفو زكريا أمين يحيى تلتك عليه وسيطلبا سيفو ló fi jẹ́ pé bàbá fẹ́ sàdúrà mọ́ bàbá fẹ́ tọrọ ọmọ mọ́kàn tọrọ sáà fẹ́ mi náà lọ́mọ à ah! kọ́sàtẹ̀ máa parọ́ èmi náà fẹ́ mi náà bímọ àní kọ́là bó ṣe tó kù lọ́wọ́ rẹ̀ tó kù bó sọ́wọ́lọ́mọ tán ni táyé kí á mọ́ lọ́wọ́ tán ọmọ òde tán lọ́dọ̀ náà tí ò bá ti wá sí mọ́ tí ò bá sí yẹrẹ mọ́ kò lé sí yẹrẹ mọ́ bò tí ẹ fẹ́ mi náà kọ́là bó ṣe ti mọ lùmí náà ni ẹ̀ <laughs> ah! ẹ́ ti ha wàláì ètò ìmọ̀ òyìn tí mo sọ yóò tóbi fẹ́ lómi fẹ́ tí nìra mú ẹlò mi wọn ní tọrọ kò sí tí ò lè tọrọ àníkó tẹ mọ́ ìdámọ́ wa náà ìgbà tí Zakariya tó wà lórí mihrab ń kírun ó wà mọ̀lẹ́kà lọ pé annallaha yubashiru Yahya ọlọ́run láàfún ọlọ́mà Yahya láti fún ọ fún lórúkọ Yahya ti gbórúkọ kọ́sókè yìí kọ́sókè bíi dẹ̀lí lélẹ̀ yìí ó dà wọn fà àwọn náà lè fún ọmọ olóko ọba bẹ̀rẹ̀ yìí kàtó bi bẹ́ẹ̀ bá sí ìyàwó sọ́lé sí yìí ẹ máa pèrè ayé ní umu yahya habu yahya àwọn kí ni màá bẹ̀rẹ̀ bàbá yahya ẹ bímọ ni kó bá sọ̀rọ̀ níbí máa o ìdílá ní bímọ ìdílá ní bímọ kọ́dà ẹni tí ò ti máa rí ẹni mọ̀ pé abu kìnnì kan kìnnì kan so musadikon ẹ̀ńtà fọ̀ yìí musaddiqan bi kalimatin min Allah yóò gbà lódodo anabi wa Isa yóò gbà anabi ọlọ́run wa sayyidan ẹni tá a fún ọ yìí ọmọ tí ó jà síwájú ni kọ́dà wà ìdílé yìí ni kò bá fún hasúrọ̀ kò bá fún ẹ̀dá ìyá sáà nìkan ló fún ó ní kí èyàn máa lè záwà obìnrin tí èyàn máa lè ṣáwà obìnrin tí ìbáyìí kó wù bóbi bá fọ́rọ́ alẹ́kẹ̀ tí bóbi bá gbé abẹ́rẹ́ báyìí kò ní lè orí lára ní máa tó lè dà eléyìí lè dàrú bá eléyìí ti dá lérú inú tó lọ bá tó wọn bẹ́ẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ pàṣẹrò ìtumọ̀ tó pọ̀ àmì ìtọ́fẹ́ lẹ́yìn nínú àwọn ìrọ̀lọ́pọ̀ náà pé ó jẹ́ nìkan pé kò ní ṣáwà kò ní òkòkò lè kò ní òkòkò sí nìyí padà apára òkòwò lọ́lọ́gbé lọ́tún lókòwò tó wà wá ní ọmọbìnrin fọ́nrá rẹ̀ rìn nílé kíní kan kò sí òkòwò kan àwọn ìyá ẹ̀ sókòwò àmọ́dọ̀ ọba lọ síbẹ̀ wà nàbí yan akùsílẹ̀ ànábì ọlọ́ kọ́dà mina sọ́ọ̀lẹ̀hìn nínú àwọn ẹni ilé wa kọ́ ọ̀la rọ́bì anna yakunu li gulam torí pé mùsùlùmí tá a bá ń ṣàdúrà ara pé ìtumọ̀ pé yẹn ní confidence inú ọlọ́run ọba ni ọgbọ̀n wà ní bayna al khawf wa raja bí mùsùlùmí tó wọ́n fi mọ́ àbí àdúrà nù ẹ sọ́lọ́ mùsùlùmí báyìí kò fún wa kí ni àníyàn kò sí ní ọba tí ń sàdúrà tó yẹ pé ní tó wà lẹ́mẹ̀ẹ́ pé kò sí ọlọ́run tí a ní fún mi yìí yára rẹ̀ wò akẹ́ǹsẹ́ ni hmm, kò ní fún mi àmọ́pàdá ní ìṣẹ́dẹ̀ àwọn ọ̀dọ̀ ìkọ́kọ́ máa ìkọ́mọ́ lágídí ó ti kọjá fún mi ò dágọ́gẹ́ ọgbọ̀wà ní bẹ́ẹ̀lẹ̀ wà rọjá àtọ́nà ọ̀hún ó lè fún mi ó sì báyìí ó sì báyìí ó sì báyìí. ìgbà tó wọ́n sọ fún kìí fi pínlẹ̀ kárí ya ń dá ọ̀tọ̀ lọ́n àmọ́ gẹ́gẹ́ pé mùsùlùmí wà ní báyìí náà kọ́ wà rọjá òun lójú sọ pé òun jáde kọ́lá rọ́bì anna yakunu li gùlámù bó ní ṣe bí wa kàlàyé fún kí ló bá wà kọ́ dé balaga ní kíbà éèjì mi ti tayọ ẹni tí akọrẹlẹ bímọ wọ́n mọ̀rọ̀ àti àkèrò ìyàwó mi ti dàgbà ìyàwó mi ti dìgbìn yìí ó ti dàgbà bóbi bá bá dé bá mi wọ́n rẹ́ẹ̀lì tó dé bímọ mọ́ ọlọ́wọ́n aṣọ wọn háyà mi ọlọ́wọ́n ní ìyàwó rẹ̀ a sì tún ṣe fún un a tún ìyàwó rẹ̀ a sì akànfẹ́ wọn ò sọ prison wọn ò lanú ẹ̀. kọ́ọ̀lù wọn á fún létí pé kàdáàlíkà lọ́hùn yẹ́fọ́l mọ́yàṣà fọ́nà ti rí mú o ní tó bá wù ní máa ń dánwò oní máa ń dá àbúrò àwù ń dẹnu ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ sọ pé bí ẹ bá ti pé èyí báyìí kò lè bí mamá nínú àtọ́lọ̀ máa ń dá ní kó dá ìfún ọ̀dá yẹ́fọ́ alùmọ̀ yàṣá òun náà ló dá wa bá ń pé bó ṣe dáadáa máa wá nu pé bí ma ti wọ èjì báyìí látara tẹ́gíríbà pé ó ti tẹ̀ sọ́pọ̀lọpọ̀ kọjá àtìmọ̀dé òní náà pé ma ti dẹ́jì báyìí kò lè ṣe kóṣù mọ́ bẹ́ẹ̀ wá ṣe kóṣù yóò fi ní tó fa àdúgbò sọ bẹ́ẹ̀ àwọn méjì láti wá kọjá láti kọjá kíní láti kọjá báńdì báyìí bóò ní jáde bímọ báyìí ọlọ́ tọ́ àwọn ẹlẹ́ka ìbọn ti sọ́run ní ọlọ́run ti mọ̀ sí tó wá wù àwọn tó ní aṣọ fún ọ̀nà kọ́lá rọ́ọ̀bù kódà wọn kanjú gẹ́gẹ́ bẹ̀rẹ̀ nìyẹn ọlọ́run dàpọ̀ ìjì alì àkúlò tọ́ fún mi ní àmì kọ́l àmì tá a kọ́ ni pé àyàtò àlá tukallima nas salasata ayyam ìta rọmùdà àwọn àjùmọ̀ kan wà bọ̀ ọ̀ nílé sọ̀rọ̀ sáwọn èèyàn complete three days ọlọ́run kan ṣe wá bẹ̀ fún náà ni kéré kó ní ó dìsáìdì pé ìdílé sọ̀rọ̀ àmì lásán bí ó di lọ́rọ̀ ìbá rẹ̀ sọ̀rọ̀ tọ́nà bá ti sẹ́bà fún ọ àmì rẹ̀ nù wà kò rọ́bà kàkẹ́ pé ọ mọ àwọn ìjọ náà bá rẹ̀ gan o nírọ̀lẹ́ àtàárọ̀ eléyìí àtúntọ́nà bá sọ fún wa a máa dúpẹ́ ni nínú nǹkan tó dáa ìdí àwọn tí ń dúpẹ́ òun ní àwọn okun ara tó fún wa nì káwọn fi sin ìbáàdà eríkèéríkèé ara wa káwọn fi bẹ ọlọ́run káwọn fi sin ọlọ́run ẹgbẹ́ àdàbí lánàá màtà ọ̀pẹ́ àdàbí sọ̀tàn náà yálà wa Aisha rọ̀bì aláwọ̀ tààrà á ní ha ó rí àdàbí kò sí nẹ́bílà tẹ́tẹ́ méjì wá wú àdàbí ní ah, Aisha ní kílódé ìwà nàbí ọbẹ̀ sí àìlè jẹ́ ni kílọ̀ kílọ̀ ọlọ́run ti ṣàkúrọ̀ ṣe wà ní jẹ́ orí wọn tí wọ́n dúpẹ́ ni so wọ́n kó rọ́bà kẹ̀kẹ́ ọ̀ máa ń zikiri gan lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n sẹ́bi bil asi wọ́n ẹ̀ka kọ́sì máa ṣe àkọ́kọ́ náà bá ní àárọ̀ ní ìrọ̀lẹ́ àti àárọ̀ eléyìí ni àdúkárò sọ̀bá wàlùmọ̀sá kára bí máa ṣe eléyìí òun náà ni díẹ̀ nínú ìtàn ìyálàwà mọ́ríyá zakariya so ó tẹ̀síwájú lọ àmọ́ àti parí ọ̀rọ̀ zakariya ọlọ́ọ̀fi hábì kan níyà ọ̀rọ̀ mẹ́ríàm òun tún ni ó fẹ́ mú so káwọn mẹ́rin léyìn tó bá di ní ọ̀la inṣàlá kẹrẹ tó bá ní kí àwọn aláàfíà àmọ̀ tẹ̀síwájú láti bẹ̀ wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk àwọn àni bèrè one two three four five six kún sálákúlà. tí ò wọ́n lẹ́nìkan náà fẹ́ràn mọ́ká ẹnìkan náà fún akẹ́sì kó òye fún wọ́n fi so pé lè ràn yín lẹ́sẹ̀ bá náà ni <laughs> lára kan jẹ́ ọ̀ràn yàn léra lórí òun ni hajj ọ̀ràn yàn ni tí ìbọn ọmọ gbìyàn lọ́kàn tí ẹ̀sìn ọgbọ́n ọ̀bẹ́ mi sọ kí mo fi ní mọ́ká kí ni yá ìgbọ́ àwọn òlélọ́dé <laughs> ẹ̀sìn pé ìgbọ́n mi ò ronú ọkà láyé rẹ̀ rí ọ̀nà mo nígbà lọ torí ọ̀ràn yẹn ni o ó sì wà lára àwọn orígun islam tí ìwọ̀n takò sí ẹ̀mí káfíń torí ẹ̀ bí bá rẹ̀ ní ráyàn wọ́n ràn yàn lọ́wọ́ nù wọ́n ti kí ni wọ́n ràn yàn lọ́wọ́ ni bíkọ́ ara yẹn bá dà ní àwọn kan fẹ́ràn owó púpọ̀ náà ni àfẹ́ràn owó púpọ̀ fún à adó owó ilẹ̀ akọ̀ méjì fi so owó fi so owó wọ́n ní kọ́ lọ sí gbàtà ó kọ́ yí pé àmọ́ yí láwùjọ ni wàláyà àmọ́ yàájú bí bá rí hajjú yẹ́ ti ní ọkọ̀ jíjà aljanna anábi ni alhajjú lè mọ̀bùrú laysa lahu jaza illa aljanna kò sí ẹ̀sẹ̀ sáà lọ́pẹ́ máa ti hajji ládàá àgbómi ládàá ẹ̀rọ kò sí ẹ̀sẹ̀ sáàjì wọ́ aljanna ni anábi sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹgbẹ́ ti hajji walam yarfus walam yafsur raja'a kayawmi waladathu ummuhu ẹni bá tún ti hajj tí ò sí lágbàràgbà lọ́rùn rí gbèrègbè lọ́rùn tó bá darí bí ìgbà pé ìyá rẹ̀ sẹ̀ bí ni yóò má kò mí ẹsẹ̀ lórí sọ́kè ìwà ṣe hajj dáadáa tó a fi lè dé ọmọ àlejò náà ni sẹ́gẹ́tì ní sìn sẹ́rù nǹkan bá ní àwọn pé kí n tajà wá tajà náà kọ́ ọba lówó náà kọ́ ẹ̀yìn ọ̀hún owó lọ pàdé yìí lọ́nà tó bá lówó náà kọ́kọ́ lọ́ wọ́n ní kan ti kó ohun wọn kọ́ fi ṣe bísínẹ́sì péré gidi ọ́ so wọ́n pé a ti sọ ájì di nǹkan míì láwùjọ wáyé ló fà wáyé nímọ̀ nípa ẹ̀sìn ló fà ṣẹ́wàá rí bọ́dà kan tó jẹ́ àlùsùn náà ẹ̀wà fún mọ́ká inú rẹ̀ onídùn láyé opportunity láyé lórí òun yóò ṣe àdára rẹ̀ ẹ̀fẹ̀ lẹ́nu ìwà lọ hajj gbogbo àwọn opportunity ní bẹ́ẹ̀ ní hajj kò ní rí ẹlòmíràn ti ń gbé hòtẹ́ẹ̀lì rẹ̀ kò jìnnà sí haram kò sí ní kí ni haram wọ́n lè ní ẹni kí jẹ̀ náà tó tó lélẹ̀ yìí ẹ àgbàṣẹ ni ẹ kó lọ kó lọ kó sì bí ọlọ́run tó bá wá dé ọpọ́sẹ̀ tó ti ní gbogbo ayọ̀ tó kọsẹ̀ kọjá ọlọ́run foríjì tí ò bá ṣe àgbàgbà ní hajj tó bá dé kó wá di àtúndì gidi kó wá máa ṣe súnà. nọ́mbà tù. náà. lọ́ńdà ìṣùgbọ́n àti ọlọ́run jazakumullahu khairan ọlọ́wọ́ bá fi jazakumullahu khairan ọlọ́wọ́ bá fi ṣètò hàn fún bíi hajj tí ìbá lágbára àwọn nǹkan tó wá bẹ́ sábẹ́ yóò sì tọ́ àyípọ̀ lára yóò sì tọ́ hàn kẹ́ni yẹn tó lé lọ́lọ́tọ́ ara yóò sì tọ́ hàn pé tí wọ́n fẹ́ lọ hajj yẹn ti lọ hajj lọ́wọ́ yìí yálà wọn fún ni àbọ̀ ló ti dẹ́ ara yóò hàn ni pé in tí àwọn tí bíbọ́ rẹ̀ tó sí ọ̀rọ̀ yàn lérí ẹ̀ tí wọ́n jẹ tí èdè gbogbo ọ̀rọ̀ fi kalẹ̀ yíwà fún àwọn ọmọdé máa pẹ̀lẹ́ pọ̀ àwọn ọmọ mi o èyí tó lọ́lẹ̀ yíwà nù wọn wọ́n sọ síìsì níbi tó jọ ní ti ń ṣe ìlú èyí tó oṣù tó wọ́n bá wọ́n sọ síìsì wọ́n ti san mọ́tò gbogbo owó wọn pápátá gbà tí mo sí síbi dé fún mi lóṣù méjì àbóṣù mẹ́ta kí n há sọ̀hún báwọn kan ti há jò ní ọ̀sọ̀ fún bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ ní ibi three hundred thousand tí mo mọ́ lè jẹ́ sígidé àwọn àti fi yín kúmọ́ èlé àfúnmi tí wọ́n rẹ̀ jáde tó wáyé pé tó lè tó wọn náà ogun ọmọ lè di o tó wáyé pé kò wá sí ah lè sẹnu ti hajj rẹ lẹ hajj hajj ni ọgbọ́dọ̀ lọ tó bá lọ wọn jẹlẹsẹ wà lọ hajj kò tó kọ́ lọ́wọ́ nígbà alájì yẹn o èyí tó jẹlẹsẹ náà ni lára sọ náà ni pé yìí sì sọ àti ẹni pé òun náà gbọ́rọ̀ rẹni tó tẹ̀lé lọ lọ́kùnrin tó jẹ́ inú àwọn gbọ́mọ haramu rẹ̀ tó ẹ pé ẹni yẹn wọ́n fún ní mọ́kà wọ́n fún ní owó tó fi tọ́jú ọmọ ẹlẹ́bí rẹ̀ gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ní sìn ṣù àkíyèsí tó dáa nápò sí yẹn ìzọ́kùn lọ ẹ̀rọ nọ́mbà tù wọ́n ẹ̀kú sọ̀rọ̀ wọ́n ní àfàṣì jálàbí ṣé ẹ lè máa kírun lẹ́yìn wọn àwọn jálàbí oníkàtìgórì àwọn jálàbí kan ìyẹn lè máa kírun lẹ́yìn wọn o àwọn jálàbí mi wà èèyàn lè pè lẹ́yìn wọn tó ń bẹ́ náà jálàbí tí ó sọ̀rọ̀ di káfíìrì ẹgbẹ́ ti di káfíìrì tọ́lọ̀wọ̀n lè gbanú rẹ̀ tọ́lọ̀wọ̀n lè gba ẹ̀hún rẹ̀ láàlé kírun lẹ́yìn rẹ̀ ní ìbájá bá dára ìbí ẹ̀dẹ́ pé ń jókè sí ààyè sẹ́gbẹ́ ti omi bí ẹlẹ́bọ gidi nu ẹlẹ́bọ nu àmọ́ ìjálàbí mi wà pé sákàbáyé hàn tú ṣe òde àdúrà àdúgbò àmọ́ bẹ́ẹ̀ sábà rí pé fún wa ó ti láàrò láìsẹ̀ yẹ lẹ́kọ̀ọ́ tó wá sí bá débi yẹpẹ̀ yálà bí yàn ó ti graduate nù eléyìí ọ̀run náà èlé fi lẹ́yìn rẹ̀ so kèé sísókí kèé sí owó ń yálà bí ni ṣe ń yálà bí ni wọ́n sọ pé kò ní jó nǹkan àmọ́ ń yẹsẹ́ wò àlé fi lẹ́yìn tiẹ̀ náà àmẹ́lẹ́yẹ yẹsẹ́ wò ẹlẹ́kùtọ̀ ọlọ́run afọ àfọ̀nù bírọ̀ náà tó àwọn àìsà àdúrà náà ni ẹ wà fi owó àdúrà lẹ á sì fẹ́ràn ṣẹ̀kẹ́ tuntun ìlú wọn bá ti bá dé pé àjò nǹkan òun náà ti bá dé kó ti gun kan orí ewé nù nọ́mbà tírì wọn tó sára a ok ẹyin nọ́mbà tù ẹyin nọ́mbà tírì ẹyin sáwọn rẹ ni nọ́mbà tù lẹ́yìn ẹ ok bọyẹ tí mo ṣe ra yẹn ni báyìí wọn tó sára kò sí tíyóse ẹtí ẹtí ti gbóòrò wọn àmọ́ sọ́ọ̀bù tí wọ́n tó ń tí wọ́n sọ́ọ̀bù tiẹ̀ àtàwọn sọ́ọ̀bù náà àwọn alẹ́gbẹ̀ẹ́ rẹ̀ orí sọ́ọ̀bù bó tún lọ omi náà kọ́ bó tún lọ omi náà ẹ̀rọ bí ọ̀bá bá àwọn mẹ́wàá kó bọ̀ tó gbà gbọ́dọ̀ ti gbọ́dọ̀ sàlùyọ gba inú àtẹ́kù lọ́ha mọ̀tàkùràtùn ẹ eléyìí náà tó káàánú wọn kankan tẹ́ pé kí wọ́n darí ẹ̀mí wa kó níbẹ̀ tó ká máa wá sí lásìkò tó bá ti kí náà nọ́mbà tírì àìsàn àkùnà. Okay. ká sọ àwọn prógámù tí èlìmọ̀ ń gbọ́ tó lọ́la fíà nínú àwẹ̀ èyí tá a ti mà sí báyìí báyìí òun náà ní prógámù méjì àwọn mélòó wa o ní lọ́gbé yìí tá a ti mà ní amúní fm ní dọ́fíà one zero three point point five spadmo mosque wọ́n máa ń ṣe prógámù ní everyday except ọjọ́ sunday nìkan five minutes to two five minutes to two one fifty five every day ní ọ̀rọ̀bọ̀n pẹ̀lú gọ́lọ́n ó wù wá kó mọ̀ continue lọ torí mú à ń tó ẹgbẹ́lẹ̀ náà ní every Thursday ìgbà tí ọ̀dá dé láti ṣe máa bí oṣù mẹ́jọ sẹ́yìn kò tó wù wá gẹ́lẹ́ bá ti parí sókè a máa continue àwọn tó àfẹ́ ṣe náà ni a máa contribute monthly ẹlòmíwájú pé fífi àwọn máa ń dá ẹlòmíwájú ọ̀rẹ́ dẹ́ra ó lè mú one thousand wá ẹ̀rọ kò mọ̀ ń sọlé ìlú pé àwa tí àbá sì kókó lẹ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ kí àwọn náà forúkọ lẹ̀ orúkọ opportunity ńlá ni wàhálà ìlàkọ̀dé opportunity ńlá gidi tó àwọn dáhàwà ẹ̀mí ìlú wa mọ́sálásí ọ̀tẹ́ ẹlòmí ojú òkun rẹ̀ ẹlòmí wà ní oko ẹlòmí wà ní mọ́tò kọ́lẹ̀ nínú ọkùnrin ló wà yóò sì bọ̀ tí ìbá wa ti nira ń bẹ̀ ṣí ẹ̀ ni nígbà fún ìlọra ṣí ẹ̀ nílé iṣẹ́ Dangote ni wọ́n ti dọ̀ ọdún wọn kẹ fún ọlọ́wọ́ akọ̀dùkálùkù tọ̀ tí ẹ̀jẹ̀ wọ́tọ̀ ló wà fún kẹrin wọ́lọ́rẹ́ náírà èèyàn sì lè dá one million tí ládàá rẹ̀ tó ṣe nígbè nìyí inú àti bọ́ tí irú àkọ́bá ilẹ̀ ká máa gbìyànjú kí ẹ̀mọ́ tí èmi náà sì lọ́wọ́ fún inú pẹ́ tí ò ní ní fifteen naira ló sùn mẹ́nu wa so afárò fún wamilé tí ó tó jẹ́ kí ẹ̀yàn tó rántí pé ó máa kú ó wù wá lẹ́yìn àrẹ̀ báyìí a máa kàn sínú lọ so ẹ̀dá kò sí ẹ̀bá tí wá ẹ̀dá wá ní stress ó wù wá bá fún stress àti oṣù náà ni a ní wọn text message bí ká fi ó kọ́lẹ̀ mujahid ìwọ́dà fún ẹ̀ mujahid ẹgbẹ́ àwọn bókọ́ mujahid kẹsàn án fún nàmbà wọn ọba yóò ṣe yàrá gbogbo wa orí dáwà irú dáwà báyìí wà ìsúná ó wọ́n lórí rẹ̀ jù kí àwọn ẹni kó máa ṣe wàlẹ́ àlàlà pọ̀ mẹ́fọ́ so tẹ̀sán fún pẹ̀lú báyìí eighty percent níbo ni ten minutes five minutes to two every day kálẹ̀ nìkan ni ò sí nìkan wá ń bẹ sẹ́kù àwọn rọ́díà Islam foundation àwọn aṣọ nípa ọ̀wọ́ rẹ̀ níwàá ẹnìkan bẹ nú àwọn ọmọ tí ọmọ ẹ̀yà yìí tọ́lọ̀ nípa ohun gbọ́ súnà yìí bọ́dà àwọn ọmọ wọn ó sọ fúgá àmọ́ yìí so wọn àwọn influence gbé bọ́dà àwọn ni so wọn á fáwọn náà ní lọ tẹ́tẹ́lẹ̀ bíi two ló máa fún wa díẹ̀díẹ̀ five díẹ̀díẹ̀ nísìnyí àti wọ fifteen fifteen days ṣẹ̀gẹ́ ti fi ikú gan fásitì alẹ́ wà pé gbogbo àwọn àti ẹgbẹ́ àtàn torí pé fifteen náà fẹ́ mi wọ́n fún dr alákòóso bá rọ́dọ̀ ṣèyàn kù ṣẹ̀gbẹ́ fásitì alẹ́ àti ìgbàsẹ́ yẹn rẹ̀ rùn so complete the end of our jẹ́ lóde so ìgbà tó wọ́n ń pè rẹ̀ òun five days ni òun ni yóò ní kéèyàn kéèyàn kọ́lẹ̀ níjọ láti Wednesday di Friday Wednesday to Friday fifteen minutes after nine nine fifteen lálẹ́ di nine thirty fifteen minutes lòun every day láti Wednesday to Friday nine fifteen eight pm kan to di nine thirty níjọ́ Saturday seven fifteen láti fi wọn sí lọ́wọ́ ní seven fifteen di seven thirty oníwà òkè tí ìjọ sunday òní ìmọ̀ tó ń 8:15, fifteen ni tí 8:15, fifteen àwọn wà ní àbí eight ìdálẹ́ èrè rí gbọ́lé so but àwọn program ti mọ̀ tí ó mọ́lá ti súnà tí ẹni bọ́ náà ẹ̀ so the same station náà ni àmì táwọn àdínà sí àná máa ń ṣe ni once every day táwọn náà ń ṣe ó dàbí kọ́ ẹbá wádìí kó tó dọ̀la kásọ̀ náà ẹgbẹ́ sọ̀rọ̀ ókè wọ́n á pé wàtá ní kí ẹ má gbọ́ ti àwọn gbọ́kúgbọ́ tí ẹ̀rọ gbọ́ta alẹ́ àkàtà wọn lóhùn yìí kò àdájúbù kí ìmọ̀ bọ̀ alẹ́ advice yẹn kí ìmọ̀ bọ̀ àti alẹ́ àgàn bóyá nù tàbí àwọn àmìkàn ọmọdé náà torí kò nítumọ̀ tó pé mi ní hajj wọn ó lágbára gan kò dáa nínú mi ní hajj sunnah kí ẹ máa takuru gọ́fúnà gọ́fúnmẹ̀ntì kí ẹ máa wàjá àwọn kò dá àwọn àwárí náà ti rẹ̀ kò sí bí ni wọ́n sì tó àgbọ̀rọ̀ gbọ́rọ̀ ká máa sọ pé èyí là ń bá wí o ìgbà mí ẹlẹ gbọ́n wa wá tí ó kàn sí wà sí for general wa sí ni ó jẹ́ bọ̀ wọ́n fojú kan pé èyí tẹ́sẹ̀ yóò dá ẹ̀wọ̀n àwọn alájì yìí ẹ̀mọ́ ọ̀rọ̀ yẹn mọ́ kà mọ́ ẹ̀mọ́ sẹ́kìnì kan kò bá mu ẹ wá sí rántí lulẹ̀ wá sí kínní wàláì kò dáa kí ẹ máa gbọ́dọ̀ wá sí bẹ́ẹ̀ yéé ṣe yéé bá wọn aláṣẹ ló bá wọn ọlọ́run lè bínú sí nàìjíríà torí wá sí wọn tó ń tọ́mọ̀ bá yé tẹ̀ gan anabi sallallahu alaihi wasallam anabi ni ẹ bá dán wò kò sí ti eléyìí ẹni tẹ fún yẹn ẹ bá dán wò àwọn eléyìí kan bẹ táwọn jẹ́ lébi mùsùlùmí wàláì wọn bú táwọn ẹjọ́ yìí wọn bú táwọn ẹ̀rìndínláwà yìí tó wà wọn burú gan káì Jésù wọ́n bú wọ́n bú gbà wọ́n ti mùsùlùmí àwọn mùsùlùmí adé lọ bí àwọn dání Hajjaj bùnú Yusuf ẹ̀gbọ́ òun lẹ gbọ́ lẹ̀ fi dà halẹ̀ Hajjaj bùnú Yusuf eléyìí àwọn mùsùlùmí ó sì bá wọn sábẹ́ láyé ibi táwọn eléyìí ń dúró dé à Hajjaj bùrò tó máa ń ṣe kútùbà lọ́wọ́ ibi tó wọn burú dé wọ́n ti máa ń ṣe kútùbà lọ́wọ́ wọn ò lọ sí ká o yóò wá sọ fún ẹ̀yẹ̀ pé láti sin lọ báyìí tí ìṣe kúrúbà lọ́wọ́ yìí ojú ọ̀nà tó wọ mọ́sálásí mẹ́ta ni gbogbo ẹgbẹ́ ti gbójú ọ̀nà tí ìwọlé pípa alápá o tẹpá àwọn tó wà tọ̀lé gbọ́ kò sí fóònù ní kálukú pèmọ́ lẹ́bí rẹ̀ ẹgbẹ́ tí wọlé báyìí wọ́n ti má kẹ̀kà lẹ̀ ìgbà tí gbàgbé wọlé wọ́n má kẹ̀kà lẹ̀ ń parí báyìí wọ́n ti rọ̀ mú kí láti ó lè wà ní kútùbà áà àti ráwọn tí wọ́n lọ sí lónìí o wàláì níbi kúbà ní ìjọba aráàlú tí ó lónìí o ní kúbà ìdí ó ti fún ọlọ́kọ̀ àwọn tí wọ́n mú wọ́n lọ́pàá wọn ni ń pa àwọn mùsùlùmí wọ́n wá lọ péjọ rọ̀ báyá náà ní à ọ̀rọ̀ ajájì tuntun wa ó ní èsì bí rò anẹ́sìn <laughs> ẹni sùúrù bẹ́ẹ̀ sì máa kán lọ ní ẹni sùúrù pẹ̀lú rẹ o anẹ́bí ni ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ tako lérí yín ní gbangba ẹ gbọ́dọ̀ tako gbangba kò sí kò sí ni wọ́ọ̀sì tó àfikàn kan tó bá kó sínú kúfúrú bá wà kúfúrú tó kílíà pé náà ilé ah, yóò kọ́ ìgbàlẹ̀ tó tako so ó là ní àdáyẹ̀tì pé lẹ́nu mi ò tí ò bá gbọ́ tí ò bá gbọ́ mi ní àjùyé yóò tún mọ̀ kàwọn àlẹ́ àgàn náà fún alùsùn náà mi ní àjù wọn wọ́ọ̀sì ó wọ́ọ̀sì jù pọ̀ kọ́lọ̀kọ́ sàmọ̀nà wa so olóòótọ́ amọ̀kíyà ah, wọ́n ti máa ń sọ̀rọ̀ mí náà ti ń bá mu ẹ̀ àwọn àdúrà náà ń gbọ́ àwọn náà ń gbọ́ ìbára mọ́ gẹ́gẹ́ bí nìsín náà. ọkọ tó gẹ́gẹ́ sọ yìí gangan òun náà ni ó ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn láti tí wọ́n ń kọ́ dẹ́nu pé sáwọ́dì arábíà pé ọmọ ìyá rẹ̀ kọ́tọ̀ nítorí kájọ wà níbi kan náà lọ́jọ́ jẹ́ mùsùlùmí pé wọ́n ti ṣe tó gẹ́gẹ́ sáwọ́dì ẹ̀kọ́ pé ní pé muslim brotherhood mp àti àwọn ahmad àti àwọn tó jẹ́ bí iran náà tó tàn tí wọ́n gbógun sí pé abẹ́ọba tó gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n máa ń sọ̀pọ̀ sí wọn. àwọn tó sọ̀pọ̀ sọ̀pọ̀ sí wọn. àwọn saudi arabia àtàwọn ọ̀sẹ̀ tí wọ́n á pọ̀ eh, sí mo máa tiẹ̀ máa ń kọ́ sẹ́ẹ̀tì yín wọn níbẹ̀ so kò dára tọ̀. في الأمور so إن شاء الله وجزاك الله kò sí nǹkan kan mọ́ <laughs> sẹ́ẹ̀rí ẹlọ́kùnrin ilé kó sí mọ́ àwàtí àárán ní ẹlọ́kùnrin kọ́lọ̀n kó bá kán bọ́lá kọ́lọ̀n bá ṣe àríkún dáadáa fún Saudi Arabia hmm. wọ́n mana lọ́kì apa ni wọ́n ní lọ́kì ni gbogbo àwọn eléyìí wọn ni, yàn bí àwọn eléyìí wọn náà ṣe rí wọ́n ní lọ́kì ni kò tí àwọn àfáà wọn yí káwọn eléyìí wọn sọ ẹ wá lè awak wà pé sẹ́kì wọn dọ̀dọ̀ bá lọ lẹ́lẹ́rí àwọn òní ẹ tak, lè gbọ́ láyé lẹ́nu àwọn àfáà wọn ta wọ́n lọ táwọn afáàtì máa ṣe sáwọ́dí àríwá ẹ lè gbọ́ níbi lẹ́tọ̀ àwọn afáàtì àwọn láéláé wọn èdè ti gọ́ọ̀mẹ́ntì wọn ó wà lára àkọ́tọ̀ náà fi ti píìs sáwùjọ wọn gbogbo gbogbo àwọn wọn ti sa gọ́ọ̀mẹ́ntì fi ti píìs sẹ́rù fún àlẹ́ àtẹ́sẹ̀ sọ́n sàwọn sẹ́rù fún wọn asòtẹ́ máa ń gbọ́ lọ́wọ́ inú ìmọ̀ ọrún sáwọn gọ́ọ̀mẹ́ntì ni ọmọ àlẹ́ ìwúlọ́yàrí àwọn tí wọ́n mọ̀ sọ̀pọ̀ tìrì àwọn ọmọ ní kó tọ́ ni ó nǹkan tó sì mọ bí wọn tẹ́tẹ́ lákòókò àgbà sẹ́gbọ́n kan tó sọ yìí tó bá ṣe wọnú Ramadan ó lè fàtà òfin tó fi lé lérí lóko tẹ́bátì rẹ̀ wọn lóko wà láì dúnà lọ́wọ́ lẹ́wọ́ kọ́nà wọn bẹ̀rẹ̀ ànábì rí pé bílẹ̀ ìrọ́bà bú sálẹ̀ rẹ̀ nìkan àdébìnrin wọn dáwọn ẹgbẹ́ wọn lóko ọ̀lẹ́ gbogbo kọ́ báyìí ó burú wọn burú lóòótọ́ ẹlòmíràn ẹ̀ sáà ẹ̀kọ́ kọ́mọ̀ pàwọ̀ àlẹ́ ní kọ́tàlì pẹ̀lú wọn náà sáà pé abẹ́ ti gbàgbọ́ lọ́wọ́ wọn ni àwọn tí Islam ti sọ ni ẹnìkan wá post kiri kan sórí WhatsApp muslim ni o ibi tí wọ́n sáwọ́dí ti bá obìnrin lọ́wọ́ bọ́dà kan náà kó sí kan wọ́n á ní à kí ni wọ́n sẹ́yìn mùsùlùmí orí yìí ọ̀pọ̀sì ẹ̀ ọ̀sì rí yìí ọ̀pọ̀sì ẹ̀ ọba sáwọ́dí níjọ́ ìkan náà ní ọ̀yọ́ ó fún èyí tẹ́ pé john bàbá pé tọ́ọ̀mù tọ́ so ó fún ní nǹkan tí ó mu ó wá fọwọ́ sí mu ọwọ́ akọ̀rẹ́ rẹ̀ náà islamically ayé nǹkan pẹ̀lú owó sí ó ní kì wá sí wá gbà wá fọ́ ọ̀tún. ṣé ẹ èyàn lè ṣàtìṣe láyé ṣẹ́gẹ́tì ní sìn èyàn lè ṣàtìṣe láyé tó ọlọ́run sàmọ̀nà gbogbo tí wọ́n ti lẹ́yìn kìí ṣe pé ẹnìyẹn pásánátì ẹnìyẹn ló fèsì Saudi gan ló fèsì nù bí má ti fèsì Saudi nígbà kan fèsì ọlọ́run ni o torí pé ìlú taari tó gbó tẹ̀sí ọlọ́run bá láyé lónìí ibi Saudi ò sí kọ́nà kó wàá dó tì wọ́n gbogbo àwọn aṣíwájú apáta àtàwọn àdó tí wọn àwọn aṣíwájú nàìjíríà wọn àdó tí wọn ọlọ́run wọn akọ ọ̀rọ̀ wọn ti ayé sépè fún wọn abásépè fún wọn àwọn alápàdà jìyà rẹ̀ ọlọ́run o bá bá tún bá a tún ìwà tí wọ́n fi wù tọ́wọ́ tí wọ́n tún bá a tún wọ́n máa wù sí tọ́wọ́ kó mílíọ̀n jẹ́ wọ́n máa kó tírí tíríọ̀ tọ́wọ́ fọ́tíríọ̀. بارك الله فيك أشهد أن لا إله إلا الله ẹ̀rọ ọ̀tọ̀ ọlọ́ ẹ̀sọ́ di ọ̀la aláàjì